ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem ọlọ́mọṣà bá wa ṣe dáadáa fún bàbá wa fàtàlà Sheikh Muhammad Kamil Garu tí wọ́n dìde nísìnyí torí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni wọ́n ṣe fún wa látara Ramadan tí a ń gbà yìí kọ́lọ́ ń dákun mọ́sà jẹ́ kí arégbèyìn sùn náà láyà tàlàáfíà ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. àwa hmm. gbọ́dọ̀ má dúpẹ́ fáwọn olóore hmm, mo sọ fún wa wípé àwọn ẹ̀bùn wa ń bọ̀ mo ní àwọn ẹ̀bùn yẹn ò tí dé tán ni ò tí já máa tò wọ́n but àwọn kan pè mí pé ẹnu ọba tó bá wọn lé náà tiẹ̀ tó náà káàtì àmọ́ kó yẹ ẹ̀bùn ti ń dé lóòótọ́ ìdí nìyẹn tó fi mọ bó ṣe mọ yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ọ̀ hmm. ìgbà tẹ́ bá máa tún àwò ní ọ̀la àbọ̀túnla ẹ̀ ti bá pé gbogbo bí o ti kún fún ẹ̀bùn pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ọ̀. bàbá wa Dr. Ahmad Salahuddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn tó ń jẹ́ aláṣẹ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ tí number thirty three Victoria Arobieke street ní Lekki phase one wọ́n dúró tì wá púpọ̀ ọlọ́mọsàbà dúró tì yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àpàdà síbà àpàdà síbà ọlọ́mọjọ tó sí bàbá wa náà ọ̀làlá hàwọlẹ̀ wàlẹ̀ àkúwọ́tá ilà àbílà ilẹ̀ àríyàsìm perfect days fabrics hmm. aṣọ oríṣiríṣi làwọn ń tà wọ́n kalẹ̀ sí block c ninety four ní new alade market ní ìkẹjà bẹ̀rẹ̀ wọn ká àwọn náà fún wa ní gbogbo gèlè yìí àtàwọn aṣọ oríṣiríṣi kódà wọn tún fi aṣọ ọdún wọn tún fi ránṣẹ́ sí mi náà gan pàápàá alhaja wa Kilani ọlọ́dàkùnmọ́ ju wọn mọ̀ padà síbu láéláé wọn láti nábì lọ́dọ̀ ọlọ́run láláà ilà ilà alhaja wa khadijat ya damala oníbàtà ní nọ́mbà thirty one balógun street mọ́sálásí agége mọ́sálásí alájà ní agége adúpẹ́ pọ̀lọ́wọ́ tàwọn náà àwọn náà ti kó bàtà ránṣẹ́ sí wa rẹpẹtẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹ mọ̀ padà gbọ́ àgbẹ̀ pàdé lójú wòran yín ọlọ́mọsàbà dúró tì yín alájà amirat salimot adébọ̀wálé fèrèsísẹ́mi block industry and building materials ọlọ́mọsàbà àdúrà wọn náà wọn náà ti kébùn ránṣẹ́ sí wa lọ́nba wa pẹ̀lú yín ìjọ dalfat dalfat dairatu lutfiya ní ìjoko lábẹ́ fadila sheikh babawa alhaji wa abdullateef othman animasaun hmm. bàbá náà pẹ̀lú ògùn ọlọ́run ṣáà allah a máa gbé àwọn náà wá sórí orísun bíi yàtọ̀ sípò àgbè wọn wá àwọn lecture wọn kan bẹ tá a máa play lórí sùnbí táwa àti wọn ti jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ kọ́lọ̀ mọ́sàbà dúró tì wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah. alhaja na alhaja wa abdulateef ọ̀yásípẹ̀ they are also adini of Osogoro community central mosque ní ọgbà àwọn náà ṣe dáadáa fún wa lórí ètò yìí wọ́n ní lórúkọ ìyá tó bí àwọn alhaja wa samiat ọ̀yásípẹ̀ àti ìyá ìyàwó àwọn alhaja wa fatima ọlásàndé kọ́lọ̀ ń dákun mọ́sàbá amúládé bá wọn ìkẹ́ alkiyama kọ́lọ̀ ń bá a ṣe fún wọn ìkẹ́ ẹ̀ta yé náà kọ́lọ̀ ń ṣe fáwọn tí wọ́n fi ilẹ̀ sáyé ọlá àdá Muhammad lọ́dọ̀ ọlọ́run. dáwà dáwà ló sòdì bàbá wa dáwà pẹ̀lú gọ́lọ́run á kàn sí bàbá náà kí wọ́n má bínú sí wa ọ̀nà lọ́pọ̀ ó yẹ ká ti dọ́dọ̀ wọn tọ́ra wọn náà máa ń ṣe dára fún wa ní ọdọọdún pẹ̀lú ògùn náà máa dọ́dọ̀ tiwọn náà torí pé ẹ̀yin náà ṣe dára fún wa ní lẹ́sìn Na photography eh, tí wọ́n wà ní federal housing estate ní ìpàjà à ń retí yín lọ́dún yìí náà success waves náà tán máa kó ìránṣẹ́ sí wa à ń retí àwọn náà brother yusuf olasis à ń retí àwọn náà. Hmm. garu tech eh, garu technology garu technologies tí wọ́n wà nílùú kẹjà à ń retí àwọn náà torí pé wọ́n ti ṣe dáadáa fún wa púpọ̀ lórí ètò alihikima à tún retí wọn lórí ètò yìí náà bẹ́ẹ̀ náà ni à ń retí bàbá àdínì eh, wa ní ìkẹjà. Hmm tí wọ́n jẹ́ bàbá àdé ní gbogbo ìkẹjà division fún gbogbo àwọn àwọn àìmọ́ wọlé ọ̀làmà ní gbogbo ìkẹjà division bàbá wa Irinfọlámi bàbá náà ti bá mi sọ̀rọ̀ púpọ̀ ọlọ́run dákun iléeṣẹ́ wọn ọlọ́run níjọ́ bàjẹ́ àwọn náà ní pẹ̀lú ògùn ọlọ́run náà máa dá sètò yìí lọ́dún yìí wọ́n á fún wa lẹ́bùn wọ́n á tún sponsor àwọn programs wa à ń retí àwọn náà torí pé èèyàn dáadáa púpọ̀ ni wọ́n wọ́n sì fẹ́ràn wa púpọ̀ kọ́dọ̀ Orísun náà àwọn àti àwọn fámìlì wọn wọn lè ṣe ká má wo Orísun nínú àwẹ̀ àti gbogbo àwọn àsìkò ọ̀pọ̀lọpọ̀ kò sọ́pọ̀lọpọ̀ program mi tí wọ́n á ṣe tí bàbá náà kì í dúró tí wọ́n á ń wò láti láti sí gan làwọn náà ti ní lánìyàn pa àwọn náà fẹ́ dá ṣètò yìí ṣùgbọ́n lọ́dún yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà àwọn náà dá sí ètò bàbá wa náà erin fọlámi ọlọ́run níjẹ́ máa padà sí ibú ọ̀làdá muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọ̀làlá hawla wàlà quwwata illa billahi aliyil azim ọpẹ́ pàtàkì fún alhaja wa agbolúajé alhaja wa hadithat agbolú ajé hmm, àwọn náà ti kó aṣọ ránṣẹ́ sí wa ọlọ́run wọn ní gbogbo ládá bá wa táyé gbogbo ládá táwọn bá ṣe fún wa pátápátá ká máa fi tọrọ fún baálé àwọn alhaji wa isahak agbolú ajé wájú tó kọjú sí lọmọsàjẹ ọmọ dá sí ẹyin tó fi sílẹ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́dúnrún muhammad lọ́dọ̀ ọ̀run wàlá ilá ilọ́lá okòwò tó dá wọn pé alibarika ó sì wọnú ẹ̀ mọ́ dààmú o mọ́ wàhálà o mọ́ ṣe wàhálà káàkiri o ní mo fúlẹ̀ ọlọ́wọ́ yìí máa ṣe lágbára ọlọ́run alibarika ó sì wọ bẹ́ẹ̀ ìyá náà ní ojúmọ́ lòun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọkọ òun ṣàdúrà fún àdúrà rẹ̀ sì gbà lórí òun eh, bí aṣọ méjì bí ẹ̀tẹ̀ làwọn fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn ti di ọ̀kan tébù nísìn ọlọ́run àjìwà agbolo ajé náà bá wa kẹ ọlọ́run bá wa gẹ ọlọ́mọṣà ṣekún sí mi fún àjìwà hadisa ta agbolo ajé náà ọlọ́run bá dúró àtàwọn ọmọ rẹ̀ ọlọ́mọṣà bá dúró gbogbo wọn ọlọ́run muhammad lọ́dọ̀ ọlọ́run asalatu congregation ní olúwọlé ọgbà à ń retí promise fún àwọn náà bẹ́ẹ̀ náà ni àwọn jama tahajud congregation ní olúwọlé ọgbà lábẹ́ ìmáàmù wa fàtàlà sheikh imam saadala muhammad bello ọlọ́run láláàrọ̀ àwọn náà ti ní pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà àwọn máa ṣètò fún wa lọ́dún yìí a sì tún retí ọwọ́ àwọn jama alálàájì 2018 ìfakọ̀jayì tí wọ́n bá lagos state lọ sí hajj ní 2018 ìfakọ̀jayì hmm. wọ́n ṣe dáadáa púpọ̀ àwọn náà tẹ̀lé pẹ̀lú ògùn insha Allah àwọn náà tún máa dá sí ètò yìí kọ́lọ̀ musa dá sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan àwọn náà wọlá dá muhammed lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tẹ́ ń dúró tì wá ọlọ́run musa bá a dúró tì yín o wọlá la hawla wàlá quwwata illa billahi ilẹ̀ alẹ́ ilẹ̀ azim ọ̀pọ̀lọpọ̀ ni ó ti máa jara pàtì ní sípẹ́ ẹ̀sọ́ ansa àtà náà ẹ̀sọ́ béèrè tòní ẹja kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àti bọ́sábàlá béèrè báyìí. Hmm. nípa ìdáhùn sí ìbéèrè tí a béèrè ní àná torí gbogbo àwọn tó jẹ ìbéèrè wa pátápátá tó bá ti ń dáhùn báyìí tí wọ́n bá ti ẹni ẹ má ẹ má ẹ má gbàgbé o ẹni tí mẹ́sẹ̀gì ẹ̀ bá kọ́kọ́ wọlé tó dẹ̀ gba ẹ̀bùn wa là ń pè o ẹni ẹlòmíín bẹ mẹ́sẹ̀gì ẹ̀ ń wọlé láago méje alẹ́ lásìkò sínú ẹlòmíín lọ́sàn gan ni wọ́n máa pè mí pé ẹ dákun nọ́mbà wo lẹni ká tẹ́sí ánsà sí màá dẹ̀ sọ fún wọn ọ̀dẹ̀ nímọ̀ pa àti mẹ́ni tó gba ánsà lásùbà bẹ́ẹ̀ ṣe ń wò bá ṣe ń sọ yẹn ẹni tí mẹ́sẹ̀jì ẹ̀ bá kọ́kọ́ wọlé náà là ń fún ní ẹ̀bùn wa là ń pè láti wá gba ẹ̀bùn wa o bí àárín yẹn ti rí nìyẹn béèrè tá a béèrè ní èyí tó kọjá ẹ jẹ́ kí n dáhùn rẹ̀ náà kí n tó wá béèrè tuntun míì a béèrè wípé mọ́ni nàbí yìí lẹ́sìn ibtala olùhùt zuma ladaza ofi lẹ́lbàdì bára sarasa ayéb ni ẹja gbémì tó sì pọ̀ padà sí ni ọ̀pọ̀lọpọ̀ lọ́gbàá anabi yunus aleyhi salatu wa salam òun ni ẹja gbẹmí hmm. mo tún bẹ̀rẹ̀ pé man wa sahabiyu alladhi usibata ainuhu yawma uhud faradda allahu rasulu sallallahu alayhi wa sallam biyadi isharifa fakanat ahsana ainihi nínú àwọn mojizatu tá anabi wa muhammad ṣe tọ́lá ẹlòmíràn máa challenge àwọn mùsùlùmí pé anabi ah, tí yóò ṣe mojiza kò ṣe karama kò ṣe mírèkù ah, islam ẹ̀ sẹ́sì tá a máa polongo mírèkù ni mírèkù kẹ̀ mélòó kà kò sí mírèkù kan tá anabi ọlọ́run kan ṣe tá anabi muhammad ṣerú ẹ̀ anábì ṣe mírèkù ó ti pọ̀ jù but islam ẹsẹ̀ sì dáàmú dúró lórí mírèkù torí mírèkù ká fi jọ́ọ̀jì ọmọ àlìjẹ́nnà ẹni ó bá ṣe islam nìkan ni ó wà àlìjẹ́nnà oyè nísì mírèkù ọ̀tọ̀ ni ọlọ́run kan fi hàn ṣe kàrámù fáwọn anábì ọlọ́run ni nínú àwọn mírèkù tá anábì Muhammad wá ṣe wọn náà ní pẹ̀lú ogun Uhud ìkànnì àwọn sàá gbé ìdá bá ní ojú ojú ẹyinjú rẹ̀ sì yọ bọ́lẹ̀ anábì sì mú ẹyinjú rẹ̀ méjèèjì náà ó sì dá padà sí ojú rẹ̀ anábì sì fọwọ́ ra báyìí ẹyinjú yẹn dẹ̀ wọlé síbẹ̀ ó dẹ̀ dúró síbẹ̀ ó dẹ̀ wà pa ojú rẹ̀ tó wá fáyìn ju bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ mo wá béèrè pé ta ni sàábì ọ̀hún sàábì ọ̀hún ni wọ́n ń pè ní Qatadat bunu Nu'man Qatadat bunu Nu'man náà ni sàábì ọ̀hún tí Ànábì dá ojú ẹ̀ padà fún bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta ní àná náà ni pé mo ní kamarat wúdìdà síkúrú sinmi rahman fil Qur'an al-Karim ẹ̀mí lọ́wọ́n bá para arahman arahman arahman nínú al nígbà one sixty nine ni o one sixty nine times lọ́lọ́run bá para orúkọ ọlọ́run ti jẹ́ araman araman araman so gẹ́gẹ́ bí ìbéèrè tòní ẹmú bá ìròyìn kẹ́kọ̀ọ́ o ìbéèrè tàná yẹn a ti pe àwọn tí wọ́n gba ánsà wa dáadáa ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà wọn á dẹ̀ wá gba ẹ̀bùn wọn níjọ́ tán bá máa ta bá máa sóò bá ń ṣe gba ẹ̀bùn wọn gbogbo yín náà lẹ́ẹ̀mọ́ rí bá ti sóò àtàwọn tó gbà kíní àtàwọn tó gbà kejì àtàwọn tó gbà kẹta àtàwọn tó gbà eléyìí tá a fẹ́ wí náà òun lọ báyìí wípé ìbéèrè àkọ́kọ́ ẹ mú báyìí lẹ̀ very simple question máa yẹ súra tún lẹ́tí jamaat kulla ayatil mirath súra wo ló kó bá a ti pígún jọ nínú alukur'an tó pín bá a ti pígún eléyìí o iye tí ìyàwó mú ni iye tí bàbá mú ni tí bàbá bá kú o iye tó ọmọ mú ni ọmọ ọkùnrin o iye tí ó mú ni ọmọbìnrin o iye tí súra kan bẹ náà alukur'an tó sọ̀rọ̀ nípa bá a ti pín ogún súra wo ni very simple question ìbéèrè kejì ìbéèrè kejì lọ báyìí pé ayul ma'arak al-islamiyya istashhada fiha zaid ibn haritha wa ja'far ibn abi talib wa abdullah ibn rawaha àwọn mẹ́ta tá a dákọ̀ zaid ibn haritha ja'far ibn abi talib wa abdullah ibn rawaha inú ogun wo inú ogun wo inú àwọn ogun tí islam jà inú ogun wo làwọn mẹ́ta yìí nínú ogun wo ni wọ́n tán sí kejì nu. No ẹ kàn dákógún ọ̀hún ìbéèrè ẹlẹ́kẹta fún béèrè tòní munkam kọ́rinan bákì àwòládù adam aladini abihin kọ́bùlà an yakfuru kam kọ́rinan bákì àwòládù adam aladini abihin kọ́bùlà an yakfuru kọ́rínù mélòó náà ni àwọn ọmọ tí ànábì ádámà bí ni wọ́n fi ṣẹ̀sìn tí bàbá wọn fi ilẹ̀ fún wọn kó tó di wípé wọ́n wá di kèfèrí wọ́n wá yẹ̀ kúrò lójú ọ̀nà ni tó dáhà lèmi máa ń sọ̀rọ̀ wípé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé kò sẹ́sìn àbáláyé kan ju ẹ̀sìn Islam lọ ẹni wọ́n bá sọ pé ẹ̀sìn kan ẹ̀sìn àbáláyé ẹ bá ń bí pé Ádámọ̀ ṣé mùsùlùmí ni àbí kèfèrí tó bá yẹ kó bá dáhùn pé mùsùlùmí ni Ádámà nẹ́bí Ádámù ẹ̀sìn wọn nẹ́bí Ádámà sìn ẹ̀sìn tá nẹ́bí Ádámà sìn wọn lẹ̀sìn àbáláyé anẹ́bí Ádámà fẹ̀sìn kan lélẹ̀ fáwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ náà dẹ̀ ń tẹ̀lé wọ́n wá ṣe é fún odidi àwọn ọgọ́rùn-ún ọdún kan ìgbà tó yá kèfèrí ni àṣetáàní dá sáàrin wọn ló sọ wọn di kèfèrí ló mú wọn kó lójú ọ̀nà tí bàbá wọn filẹ̀ tí wọ́n fi di kèfèrí ọgọ́rùn ọdún mélòó ni wọ́n fi ṣẹ̀sìn bàbá wọn kó tó di pé wọ́n di kèfèrí ní ta fẹ́ mọ̀nù ni ìbéèrè bẹ́ẹ̀ tanu ẹ kọ́lẹ̀ nísìn kẹsì dá lóhùn orí orí nọ́mbà tẹ́ text answer yín sí ni zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ibẹ̀ ní kẹ́ text answer yín sí ṣùgbọ́n ìdá bá fẹ́ gbé polówó ọjà fúnfún wa fún wa abẹ́ ẹ fẹ́ kọ́fà wá sí yín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 lórí ètò yìí kan náà tí a ń pè ní Ramadan Kareem ètò alálùbáríkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń mú tẹ́ a mójútó ẹ̀rọ ẹ̀yin kameraman ẹ̀yin tẹ́ wà ń di iléeṣẹ́ agbára tí gbogbo ẹ fi ń dúró àti pòdúsà mi náà ti fẹ́ Ọlọ́run bá ń dúró tẹnì kọ̀ọ̀kan yín náà o ọ̀gá wa àgbà olórí oko bámbam bàbá wa Fẹ́mi Adéríbigbé kò ní bàjẹ́ fún yín ọlànà Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọlàlà hawla wàlà kúwọ́tà illa billahi al-azim ó tún dé ma as wa ila